ẹ̀yin èèyàn ilé èwo lè ṣiṣẹ́ àlàáfíà ní ẹ̀wà gbogbo lè ń kọ́ gist tèmi èyí tá a gbọ́ òun ni pé wọ́n ní Mariam wọ́n ní ó ń lérí pé òun á mẹ́sẹ̀ pé Queen Naomi ò ní padà wá sí inú palace o pé nítorí kábíyèsí sọ wípé òun fẹ́ àwọn nítorí káwọn bá fi keep complain àwọn ni wípé kì í ṣe dandan ni kí àwọn bímọ fún àwọn allegedly bá ṣe gbọ́ ni o a torchlight ẹ̀ fún yín wọ́n ní àwọn elders yìí wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ pé àwọn olórí ò bímọ àwọn olórí ò bímọ wọ́n ní wọ́n ní àwọn olórí lára pé látọjọ́ tó ti dé wọn ò bímọ wọ́n ní so wọ́n ní nǹkan tí ó fà á nìyẹn tí kábíyèsí fi sọ fún wọn pé kán má ní àwọn olórí lára kan fi wọ́n sílẹ̀. lójú ayé òun kọ́ ni Queen Naomi kì í máa padà wá sínú palace <laughs> ìwọ ní lójú ayé ẹ̀kọ́ ni Queen Naomi ṣe máa padà wá sínú palace ṣé wọ́n ló ní palace ní Mariam ṣé wọ́n ló ní palace ni tí Queen Naomi bá padà wá sínú palace kí ló fẹ́ ṣe kí ni nǹkan gọ́gọ́ tó fẹ́ ṣe tí Queen Naomi bá padà wá sínú palace wàá dẹ̀ máa halẹ̀ wàá máa lérí ó lé lérí mọ́ Queen Naomi kó ya wábì kan lọ jókòó sí. Si ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ akínyín káàbọ̀ sí orí Mashola Gist TV o àdúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tì yín o ọlọ́run elédùnmarè àdúró tẹ̀ yín náà gist tá à ń gbọ́ òun láti sọ fún yín yẹn ṣùgbọ́n ká tó wọnú gist orúkọ mi ni Mashola mo máa ń sọ Yorùbá lórí channel mi mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè baba wa ní ilẹ̀ yìí nàìjíríà iye èèyàn létàbà ti subscribe ẹ lọ subscribe o so that a bá ti post ẹni gèsè máa rí òkè òkè ní ọlá yín á máa lọ́la yín ò ní lọ ìsàlẹ̀ láéláé gist tèmi ṣe ni wọ́n ní àǹtí wa m Mariam wọ́n ní ṣe ló yarí o ló bẹ̀rẹ̀ sí sú ẹ̀ o wípé Queen Naomi ò ní wá sínú pálàsì yẹn o kì í ṣojú ayé òun ló ti máa wá sínú pálàsì o àfi tí òun ò bá sí. Si ní inú pálàsì yẹn ni pé Naomi àwọnú pálàsì yẹn ó ní ṣùgbọ́n tó ń bá wà nínú pálàsì yẹn kì í ṣe ojú ayé òun ni Queen Naomi ṣe máa wọnú pálàsì yẹn ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist ó ní Queen Naomi ni ò jẹ́ kí kábíyèsí ráyè tòun o Queen Naomi ni ò jẹ́ kí ọkàn òun ó balẹ̀ nínú pálàsì kábíyèsí o wípé Queen Naomi ni ò jẹ́ kí òun rójútu ayé òun o <laughs> ẹ̀yọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ Mariam yìí kan máa pa mí lẹ́rìn ṣé kò ìdáwó bì díẹ̀ lọ́wọ́ bò ní báyìí torí ọlọ́run ṣé ìgbà tí ìwọ fẹ́ gba kábíyèsí lọ́wọ́ láìdé ṣé láìdé pariwo tó yìí àbí láìdé sunkún tó yìí ẹ ṣe bí wọn náà gba kábíyèsí lọ́wọ́ láìdé ni kí wá ló wá dé tó wá ń pariwo tó yìí tí wàhálà dé bá ẹ tó yìí tí ẹjọ́ dé bá ẹ tó yìí ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré o wọ́n ní wọ́n ní ẹkún tí mariam ń kì í ṣe kékeré rárá. mariam lọ bí jókòó sí the battle is over nǹkan tẹ́yìn ò bá lè fà èèyàn sọ́lẹ̀ ni queen naomi ló ní kábíyèsí kábíyèsí ló ní queen naomi kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe má lọ ṣe rẹ o má lọ kó bá rẹ o fi queen naomi àti kábíyèsí sílẹ̀ jẹ́ kó máa gbádùn ara wọn lọ ra létí kábíyèsí ní kó o rà kó o ṣe máa jẹ́ orúkọ ògúnwùsì tó bá lọ ṣe nǹkan tí ò yẹ kó o ṣe ó máa lọ bá rẹ níbi tí ò yẹ kó o bá rẹ o fi Queen àti kábíyèsí sílẹ̀ jẹ́ kó máa gbádùn ara wọn because I just don't understand wàá máa lérí wàá máa léka kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe fún Queen Naomi nǹkan tí o fẹ́ ṣe yẹn gangan o ni mo fẹ́ mọ̀ ṣé tí Queen Naomi bá láwọn fẹ́ padà wá sínú palace o máa dì wọ́n mú ni àbó máa nà wọ́n àbí kí ló fẹ́ ṣe ó kàn ń fọ́nù ni Mariam ó kàn ń fọ́nu ni ó kàn ń halẹ̀ ni bẹ́ẹ̀ náà ló sọ pé Queen Naomi ò lè gbé private jet private jet tó yẹ pé wọ́kọ́ ló ni owó ẹ̀ ò sí nínú private jet ẹ kábíyèsí àti Dr. Lizzie náà kówó sílẹ̀ náà private jet ó wá ń pariwo ẹnu òun rojọ́ ipe ẹ kò lè drive private jet tí o bá ti lè drive private jet ìwọ ọdẹ kọ́ ló ní private jet wàá máa jà sí nǹkan tí ò yẹ kó o ní ṣe bí recently bíi few months ago ló lọ blọọkì sanification private jet tó ní pé kábíyèsí tó lọ bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ just to threaten this man ọlọ́run dẹ̀ gbé ìyanu ẹ̀ dìde ó dojú tiẹ̀ ó wá ń pariwo òun rojọ́ wípé ẹ kì í ṣojú ayé ẹ ní Queen Naomi máa wọnú palace no ẹ̀yin ẹ náà ti máa wọnú palace because I just don't understand gbogbo yín ẹ kóra yín wá sínú palace yẹn gbọkọ lọkọ ẹ gbọkọ lọkọ ẹ ẹ make sure pé Queen Naomi kò nu palace ẹ frustrate Queen Naomi jáde nu palace ìyẹn ò tó ẹni ẹlẹ́ni fi yín sílẹ̀ nínú palace ó ń gbé ta àtìgbà tí Queen Naomi ti ń gbé ta nu palace ẹ ní fọkànbalẹ̀ ìgbádùn ẹ ẹ ẹ ní peace of mind ẹ ní peace of mind láti ọjọ́ tí Queen Naomi ti kúrò nu palace yẹn àròyé ẹjọ́ ìjà ni ìjà ìjà ìjà ìjà lẹ́ ń jà. You cannot force love, Miriam. Leave it alone. Stay away from these two people. You cannot force love. Mi ò rí ibi tí èèyàn ti ń force love rẹ̀. Òun force ọkùnrin kó nífẹ̀ẹ́. Ọkùnrin ò ní ever nífẹ̀ẹ́ láìláì. Wo ọ̀rọ̀ táwa bá sọ fún ẹ yìí gbà bẹ́ẹ̀ kó dẹ̀ mú lò. Tí obìnrin bá ń force ọkùnrin kó nífẹ̀ẹ́ òun, ọkùnrin ò lè nífẹ̀ẹ́ o ọ̀tọ̀ níbi tí ìfẹ́ ọkùnrin yẹn máa wà ọ̀tọ̀ níbi tó máa wà ọkùnrin òun ṣe ẹni tó lè máa fọ́ọ̀sì pé kó nífẹ̀ẹ́ tipátipá kó nífẹ̀ẹ́ tipátipá no way the man will never love you. ọ̀pọ̀lọpọ̀ nínú yín ni o mọ nǹkan tí Queen Naomi go through ẹ frustrate life woman yìí ẹ ní lára ẹ lè kó òun palace ṣé ẹ̀rọ ìpọ́jú lásán ni Queen Naomi fi kó òun palace ni àwọn pípọ̀ ìlọ́wà ń di ẹ̀ àwọn people ló wà ń di ẹ̀ kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi ṣùgbọ́n wọ́n make sure pé àwọn àwọn àwọn di ojú kábíyèsí sí Queen Naomi ẹ di ojú kábíyèsí sí Queen Naomi ni gbogbo oògùn yẹn ti bàjẹ́ ó ti sunko oògùn wá bàjẹ́ tán ẹ wá ń gbẹnu ẹ ń gbẹnu sókè ẹlẹ́ ẹ ní lójú ayé yín kọ́nà máa fi padà wá sínú palace kí lẹ fẹ́ ṣe mi ò rí nǹkan tẹ́ lè ṣe ẹ kéré ẹ wẹ́ ẹ bìlò the best thing tẹ́ ẹ lè ṣe ó ní kẹ́ ẹ ra fi Queen Naomi sílẹ̀ àti kábíyèsí kan máa gbádùn ara wọn kábíyèsí ló mọ nǹkan tán fẹ́ kábíyèsí ló mọ nǹkan tán fẹ́ ṣe nípa ọ̀rọ̀ ẹ̀ o ò lè máa control palace ìwọ kọ́ ni kábíyèsí ìwọ kọ́ ni kábíyèsí wọ́n ni kọ́kọ́ ni kábíyèsí fẹ́ kí ló dé tó yẹ pé ìwọ ló máa máa ṣàyà gbangba tó máa máa jáde tó máa máa ní ẹ kì í ṣojú ayé ẹ ní Queen Naomi máa padà wá sínú palace ṣé wọ́n ló ní palace ni. Palace, ṣé ìwọ ló ní palace ni àbó jẹ́ bíi princess nínú palace mariam ń kọjá yìí ẹ ò dẹ̀ lé ọjọ́kọ̀ ara ẹ jẹ́ kó má lọ tẹ́ lọ́jọ́kọ̀ ara ẹ jẹ́ kó má lọ tẹ́ lóòótọ́ allegedly ní gbogbo nǹkan tá à ń sọ yìí o ṣùgbọ́n àwa ní láti sọ̀rọ̀ lọ́jọ́kọ̀ ara ẹ jẹ́ kó má lọ tẹ́ èyí tó tún fẹ́ gbọ́wọ́lé kò ní pa ẹ o èyí tó fẹ́ dọ́wọ́lé kò ní pao fi Queen Naomi sílẹ̀ àti kábíyèsí kò jẹ́ kó gbádùn ara wọn o kò jẹ́ kó enjoy ara wọn o. ẹ̀yin èèyàn lé bí kábíyèsí mọ́ nífẹ̀ẹ́ gbogbo wọn kábíyèsí ló mọ̀ nǹkan tẹ̀mí ò bá mọ̀ mi ní sọ ṣó ti yé yín lóòótọ́ ẹlòmíì lè máa sọ pé ẹ̀ kábíyèsí respect gbogbo wọn o kábíyèsí nífẹ̀ẹ́ gbogbo wọn o kábíyèsí ló mọ̀ nǹkan tán fẹ́ kábíyèsí ló mọ àwọn tán nífẹ̀ẹ́ kábíyèsí ló mọ àwọn tí wọn ò nífẹ̀ẹ́ ṣó ti yé yín kábíyèsí ló mọ àwọn tán ní wọn lára nínú palace ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà àwọn ìwà kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ nínú palace yẹn kábíyèsí ló mọ̀ ṣùgbọ́n nǹkan táwa bá gbọ́ làwa máa torchlight sí ń bí ṣùgbọ́n òwálé wa máa threaten Queen Naomi ò lè máa threaten wọn Mariam bó ṣe fẹ́ ẹ wọ́n fẹ́ Queen Naomi ní ṣùlọ́kà ni ìwọ nìkan ọ̀dẹ̀kọ́ ní ìyàwó tó máa máa threatening àwọn ìyàwó mi wà mẹ́ tí wọn kì í sọ̀rọ̀ èèyàn ní olórí Tèmítọ́pẹ́ èèyàn ní Dr Elizabeth so kí wàá ní tiẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn ó lágbára lára ẹ̀ kí ni tiẹ̀ tó yẹ pọ́rọ̀ yẹn lágbára lára ẹ̀ ìwọ kọ́ lọ́lọ́run o Mariam o kì í ṣọlọ́run ọlọ́run elédùmarè á wà pẹ̀lú Queen Naomi àti kábíyèsí nítorí nǹkan tí kábíyèsí sọ ó bẹ̀rẹ̀ sí lérí pé Queen Naomi ò ní padà wá sínú palace a fẹ́ wo ibi tó fẹ́ bá dé a dẹ̀ fẹ́ wò bóyá ìwọ o ní ọlọ́run tí wàá fi ní pé kí Naomi má padà wá sínú palace ẹ̀yìn èèyàn lé etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe láì kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ ọlọ́run ọba òkè òkè ni ọlá yẹn á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.